صحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتري جابي الله عز وجل بس سلايف وعمين آية كوا لو سواء من سورة الأنبياء nípa bọ́ọ̀n ti ṣe sọ tírà kan kalẹ̀ fún wa òun náà ni alukur'an alukur'an yìí ó ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ nípa wa olùwẹ̀lẹ́dàá wa ṣàlàyé sínú rẹ̀ nípa àwa tí wọ́n sọ kalẹ̀ fún títí dọjọ́ gbẹ̀ndàlùkìyàmù. alukur'an yìí ẹ ká lè ṣe làákà ẹ lórí ọ̀rọ̀ rẹ̀ káfí bá àdáni tí ó lékún nígbàgbọ́ òdodo tó bá jẹ́ pé ọ̀rọ̀ èèyàn lásán bá ní gbogbo àwọn ọ̀rọ̀ kàbìtì kàǹkà tá à ń bá pàdé nínú rẹ̀ a lè bá pàdé ńbẹ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ti ṣẹlẹ̀ èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti etí ọ̀ṣẹlẹ̀ títí láéláé tá à ń bá pàdé nínú Al-Qur'an tó bá ti kọ́rọ̀ èèyàn ni a lè bá pàdé ń bẹ̀. nítorí pé gbogbo ìgbà tọ́mọ èèyàn bá ń kọ̀wé nǹkan táwọn máa ń kọ òun náà ni nǹkan tí bọ́yọ̀ ti ṣẹlẹ̀ rí. tá a rẹ nìkan tó ti ṣíwájú kọ̀wé nípa rẹ̀ njó ti ṣẹlẹ̀ rí tá a rẹ nìkan kọ̀wé ṣáájú nípa rẹ̀ ìwọ náà lè dàkọ àbí nǹkan ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó sojú rẹ̀ ọ̀rọ̀ àjò sojú gègé rẹ̀ eléyìí tó fi sàmì sí àmọ́ pọ̀ lè sọ nípa nǹkan tó ti ka ara rẹ̀ sọ́npa rẹ̀ kò séèyàn tó lè ṣe bẹ́ẹ̀ nítorí pé ìmọ̀ nípa ń tọ́pamọ́ ìmọ̀ kan ní tó ṣe polú ẹlẹ́dàá nìkan ló mà kò sì fi hàn nìkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀ èyí múni mà yí pé Al-Qur'an síra ńlá tó ju gbogbo tírà lọ ni eléyìí tó ṣe pé tá a bá ṣe làákàyè sí nǹkan tó wà nínú rẹ̀ ó dájú páàlì kún nígbà gbogbo òdodo olùwẹ́lẹ́dàá wọn fi ń yé wa pé kò sáwọn kò sẹ́nìkan tó jagbárò lọ kò sáwọn èèyàn kan tán tayọ pé ká mú wọn tá a bá fẹ́ mú wọn gbogbo ẹni tá a bá fẹ́ parun pé parun láàpá wọn rùn olúwa fi hàn wá pé mélòó mélòó làwọn ìlú ńláńlá tá a ti dá ládàpá tá a ti parun a ti ṣàbòsí sí wọn ní tá a fi pa wọn rùn òun náà ní kí wọ́n ya alábòsí ẹ̀yin náà tá à ń bá sọ̀rọ̀ ẹ jẹ́ ṣọ́ra fún àbòsí ẹ mẹ́jọ ẹni tó ṣe pé ẹ lẹ́bọ lẹ́rù ẹ máa fi nǹkan kan ṣorogún fún Allah nínú ìjọsìn torí pé ẹni tó bá ti dárú ẹ̀ òun náà ti di alábòsí nìyẹn ó wà nípò pé ká parun. lẹ́yìn náà ọmọ bàa wá dẹni ìparun mélòó mélòó la ti parun ṣáájú tí ń kẹ́ má bàa dọ̀kan àwọn ẹja máa pé mélòó mélòó ń pa wọn. ẹ fún àbòtí ṣe. ẹ má fi nǹkan kan ṣorogún pẹ̀lú Allah nínú sì pa àwọn rún. níṣẹ́ á máa pilẹ̀ ṣẹ̀dá àwọn míì. àwọn míì ẹ mọ̀ pé pípa àwọn àkàrún ti síwájú ti ń ẹ gbọ́ nípa àwọn èèyàn Nábì Nuh alayhi salam síbẹ̀ ẹ gbọ́ nípa àtàwọn èèyàn Nábì Lóò alayhi salam bẹ́ẹ̀ ni ẹ gbọ́ nípa àtàwọn èèyàn Nábì Sálíhì alayhi salam ẹ sì gbọ́ nípa àwọn èèyàn nẹ́bì Shu'aib alayhi salam àwọn àádáwa àtàwọn àtàmúdáwa ẹgbọ́n tó lo ẹlẹ́dàá wa ṣe fún wa ó ti ṣe pakálukú ọrùn tó wọn á dàbí ẹni tí ò wálé ayé rí lẹ́yìn náà má bàa ṣègbé kẹ́ ẹ má bàa pòfó kẹ́ ẹ má bàa jíyà kẹ́ ẹ má bàa parun ẹ tàtàrà tàwọn ẹni tá a ti parun ṣáájú ti ń kọ́gbọ́n kí n tó ṣẹlẹ̀ sí aláìgbọ́rọ̀ abetílápá kọ́mọ̀bà ṣẹlẹ̀ sẹ́yìn náà. ẹ mọ̀ pé àṣẹ náà lọ́rọ̀ olú ẹlẹ́dàá wa wọ́n bá fẹ́ kí nǹkan rí bẹ́ẹ̀. ìnáma amúrúnà lè ṣe ìhìn ìdá ọ̀rọ̀ dẹ̀ náà hù ẹ̀ nàkúlẹ̀ lẹ́hùn kọ́ọ̀n fàyẹ̀kọ́ọ̀n àṣẹ wa fún gbogbo ń tá a bá fẹ́ pé kó ṣẹ kò ju ká sọ fún pé kó ṣẹ kó sì ṣẹ lọ fáwọn níbẹ̀ wọ́n ń pè ní fáà ó àìpàṣẹ làìṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn tó lu wa bá ti pàṣẹ ta yọ ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. فلما أحسوا بأسنا إذا هم منها يرقضون nígbà tí àwọn aláìgbàgbọ́ àwọn akẹfẹ́rí wọ̀nyẹn tẹ́tí fura mọ̀ pé ìyà olúwa ẹlẹ́dàá wọ́n sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ìlérí eléyìí táwọn ànábì wọn ti lérí fún wa pẹ̀lú pẹ́ gbàgbọ́ yìí. ìyá ń bọ̀ ìyá ó sì dé títí bàbá báyìí ìyá náà wá dé wọ́n wá rí ìyá wọ́n bá mèrè wọ́n mèrè sá wọ́n na pápá bora wọ́n ṣe tí wọ́n lé bí etí ehoro wọ́n túlẹ̀ ẹ dákun wọ́n yẹn fẹ́ sàgbà téèyàn ya Allah. kò sí. wa ardullahi wasi'atun walakin idha nazala al-qada daqa al-fada'u bẹ́ẹ̀ ni Imam Shafi'i sọ onílẹ̀ olùwàtọ́ta ó tóbi ṣùgbọ́n o tí àkọọ́lẹ̀ pé nǹkan kan ó ṣèyàn bá dé ó síbi téèyàn lè sáwọ̀ fífún ẹni gbogbo lẹ máa fún tí Allah bá sọ pé èèyàn kú ní ìsìn ìyẹn sì mọ̀ pásìkò ti pé ó lè yẹn lè sáwọ̀ bí ilé ayé ṣe fẹ́ tóun ni ó fún kò síbi tó fẹ́ sáwọ̀ ìparun wa dé ẹ̀yin abetí lápá tí wọ́n ti ń pè látijọ́ ìtẹ́ ẹlẹ́ẹ̀ní gbọ́ bẹ́ẹ̀ sì gbọ́ ẹ̀ nígbà ẹ wá mèrè sá ẹnà pápá bora ẹlẹ́túlẹ̀ nígbà tẹ́yìn ọgọ́ ní ìgbà tí àdánwò bá dé àkọọ́lẹ̀ àdánwò tó bá dé gbogbo lẹ́ máa fún yín. ilẹ̀ ò lè gbà yẹn lẹ̀ sánmà náà ò ní lè gbà yẹn lẹ̀ tọ́wọ́ ayẹ kẹ́yìn ọ̀sá ẹni tó ní àyà. tọ́tako ti Allah lámàámà tako ẹni tó lágídí tọkọ láti ṣe ti Allah lámàámà má ṣe tiẹ̀ kò yẹ kí irú wọn sá fún yà nígbà tí yà bá dé yẹ kí wọ́n dúró ní dúró tẹni tí ta ìyà láyà tó màmá mẹtẹlẹ ti Allah ìgbà tó gidi tó fi títí ẹ̀ dànù pé ni wọ́n ń bá wí ńṣe lọ́yẹ lè yọ ṣẹlẹ̀ ẹni mo fi lè dáàbò bóra mi. kápó díyà èmi kọ́ níyọ̀jẹ̀ irú gẹ́gẹ́ bó ti ṣe rò ó pé yọ jẹ nítorí pé bàbá rẹ̀ irú rẹ̀ náà lọ yẹ kí ìwà abetí lápá náà lọ yẹ kó ṣe wọ́n tá ń pè sẹ́sìn Allah tó ní tinú rẹ̀ ló ṣe wọ́n tá ń pè ó tẹ̀lé tá nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó lẹ́nìkan ò lè bọ́ sọ́rọ́ ẹ̀ tó bá wọn bá ba ẹ lórí rẹ̀ ni wọ́n ṣe kú ó yẹ kí wọn náà lè ní nǹkan kan tó fi ta àdáwò àti kúláyà níjọ́ tí bá ń bọ̀ gẹ́gẹ́ bí ọmọ yìí ti ṣe pèsè pé àpáta gàgàrà gégélé òun ìní ọ̀dà àbòbò òun níbi omi nítorí pé ẹ sọ pé ńgbà tí ìparun ọ̀bà dé omi ni ọ̀bà dé ohun ọ̀wá rò wípé omi náà wà lọ́wọ́ tí ẹ̀ bá lọ́ọ́ dúró lókè góńgó gbogbo àpáta ń tọ́ga dé omi ó dọ́dọ̀ rẹ̀ bàbá wa sọ fún pé láàá ọ̀sìn màlìyà o kò sí tó lè gbà yẹn lẹ lónìí omi amìrìlà kíkẹ́ ẹ̀dọ̀ òní sáláìrìn ọ̀pá. àdá ń pè ọ́ pé kò gbẹ̀sìn òdodo wọ́n ń pè ọ́ kò tẹ̀lé lánàá òtítọ́ kò ságídí ọ̀tá wọn lé olóyè òǹṣe náà lọ fẹ́ kú lórí ẹ̀ yọ ọba já sórí ibú ebi wọn ló sórí ibú kí lọ́kẹ̀yìn orí ibú wa dé ọwọ à ń pè yépa ẹ gbà mí ẹ wò kúnlẹ̀ tàbí àmà ìdúró abiyamọ láwò torí pé ìwọ náà lára ò sánú ara rẹ̀ torí ẹ̀ ìlú ẹlẹ́dàá wa nígbà tí ìyá rẹ̀ tó dé tó bẹ̀rẹ̀ sí fura pé kíní ìdè wọ́n túlẹ̀ gbolẹ̀ fẹ́ sáwọ̀ gbolẹ̀ fẹ́ sáwọ̀ kọ́ ká pé èèyàn sà bẹ́ẹ̀ náà ni tó bá dijọ́ pé ń dàlùkìyàmọ́. tó bá kó àwọn ọmọ jahannam tó bá kó wọn dé jahannam tó bá di jahannam kò yẹ kí ọmọ náà sá fún náà ọmọ náà yẹ kó sá fún náà torí pé gbogbo ń téèyàn á ṣe jíjà aná máa fi jẹ́ léèyàn kò sí ìta ẹ̀sìn láàyè. ọwọ́ afẹ́ dòótọ́ tán ẹ̀wọ̀n á sọ pé rọ́bìrì jẹ̀hún yọ̀ọ́ ẹ̀dá mi padà sáyè làálẹ̀ أعمل صالحا فيما ترك بيا إنت سداد تاتين ستلع بايوا لارو إسك باي لارو باجو كاري كان باتي قوك بابو بابو كبيو أمان في أمود بابو دودو سي يلاين إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون أو دانا ẹ̀rín ni wọ́n máa ń fa àwọn olùgbàgbọ́ òdodo rin láyé. wa idha marru bihim yataghamazun tó bá kọjá gbọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa tara wọn kẹsẹ́ wọn máa nyíra alẹ́ kan náà ẹ̀rá wọn ara alẹ́ àwọn kùtẹ́kùtẹ́ olórí ibú kan tara wọn jẹ́ wọ́n láwọn ṣẹ́ abẹ́rẹ́ nǹkan mìíràn ṣẹ́bí máa ṣe máa ṣe fúnra wọn lé ayé nu. wa idha inqalabu ila ahlihim inqalabu fakihin tó bá tún padà sọ́dọ̀ àwọn ìyàwó wọn lé wọ́n tún padà sílé máa fa àwọn olùgbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́ ni fáwọn kan sá láwọn alòsùn náà àbí kí ni wọ́n pera àwọn ọrùn gbà bíi ti orúkọ bẹ́ẹ̀ ni wọ́n máa bú alòsùn náà àhá wọ́n tún máa dá yẹ̀yẹ́ wọn lẹ̀ wájú àwọn ìyàwó wa ọjọ́ ń bọ̀ ẹkú palẹ̀ mọ́ yóò yẹ yín báwọn ẹni tí ń sẹ̀sìn lólórí bú ni bí ìwọ tó ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ní ti ọ́ dọ́ta tó fìdí rẹmi forí sápá tó wọ jahannama tààrà ọjọ́ ń bọ̀ ilẹ̀ ń sá sí tó yẹ ká pẹ́yìn lẹ́sẹ̀ tẹ́ fi sá ẹ̀yin wo tẹ́ ti sọ pé orí yín lè gbé ara àyà yín ràn ó lè ń sá lọ ìparun dé ẹ̀ ń sá lọ ẹ dákun bó lè yẹn lè téèyàn ó fi sá má olúwa ẹlẹ́dàá wa lọ́wọ́. ṣé àyè kan bẹ láyé tí èsè tó lu wa. táàpù òsì sáré bí kò sí ta nílé ọ o ti wọ abẹ́ ààbò táyà yẹn wà kò sí o ìkápẹ́ nìkan lé ọ bọ̀ ọwọ́ asáwọnù ilé ẹnìkan ilé yẹn wá jẹ́ ilé tó ṣe pé wọ́n fa fẹ́ǹsì fún ọ̀pọ̀ ọba fẹ́ǹsì yẹn sisi bó ṣe sá wọlé rẹ ọkọ̀ jáàmù lẹ́kùn ni àwọn ẹni tí ń lé ọmọ bá ń gbálẹ̀kùn ká ara lé sílẹ̀kùn tí wọ́n bá sí à àwọn tó ilé yìí pẹ̀lú ẹni tó sáwọ rẹ̀ ó lé kàdé ní pé kí ló ń ṣe yín wọ́n lẹ́nu nìkan lọ sáwọ bí ń la lé débi tó a sì fẹ́ wọlé ká mú wọlé mú ibi tá ẹ lé dúró mọ́ lẹ́wà o tẹ́lá fi lè wọnú lé yìí báyìí kí ló gbẹ̀yìn lórí tẹ́rítírì tó ń lẹ́wọ̀ yìí. gbọ́dọ̀ wà lè mú ẹjọ́ jáde ńgbà bá jáde ẹ lè máa lè mú gbà ní. tí àyíká wa wà láyé tó jẹ́ tẹlómi tó yàtọ̀ sí ti Allah tí ẹ lè sáwọ̀ bẹ́ẹ̀ kékeré bá ti wá sáwọ̀ bẹ́ẹ̀ oúnjẹ wa máa sọ fún Allah pé ó lè lé débi níbi tó lé dé òní jẹ́ òun ó tó bá àwọn tí wọnú ìjọba tiwa ta lẹ́ni náà kò sí. gbọ́dọ̀ wá ń sá lọ gbọ́lẹ̀ ń sá lọ gbọ́lẹ̀ alẹ́ sábà táàbọ̀ mọ́kádàrá lọ́wọ́ kò sí torí ẹ̀ ẹ̀ ń bá ti láyà láti lè takoti Allah ó yẹ kó tún láyà láti lè fara gba ìyà Allah ó ń sá lọ ó ń sá lọ ẹ̀yin tẹ́ láyà láti má tẹ̀lé ti Allah látọrọ kódò ẹ má wulẹ̀ sáá a ìmúniṣeré ńlá ìdáyẹyẹ ẹni sílẹ̀ tọ́ka màmá oní tí ń ṣẹlẹ̀ ń bì ó lè wá ń sá lọ ẹ má wulẹ̀ sáá o torí pé sísá ò lè pé yín kò síbi tẹ́ ẹ sáde tọ́wọ́ olúwa ò tó yín kò síbi tẹ́ ẹ sáwọ̀ tolu ambukata kọ́ ẹsẹ̀ tẹ tàkúté fún yín kó tó ra yín mú látàrọ kọ̀ọ̀rọ̀ ẹ má wulẹ̀ sáré ẹ má wulẹ̀ sáré fọ́fọ́ ti tẹ̀ ń sáwọn ó ti pọ̀ jù òsì ètò ẹ̀fẹ́ sá kódà kẹ́ ẹ lè sáré kẹ́ ẹ lè sáájú gálà lọ kẹ́ ẹ sáré títí kẹ́ ẹ lè sáájú àmọ̀tẹ́kùn lọ òsì ibi sá gbà. tẹ̀fi lè bọ́ mọ́ Allahu lọ́wọ́ látọ̀rọ̀ kọ́bọ ẹ̀ bùkátà ti sá wàrú jẹ̀rú ẹ̀ padà. ó tẹ̀rẹ̀ tó ń fi ẹ padà sínú gbádùn ayọ̀káyọ̀ ìgbádùn kí gbádùn ìyàmúra nínú ìdẹ̀ra tá a ṣe tẹ̀sẹ̀ lẹ́ńgẹ́jọ tẹ́lẹ̀ ẹ padà abẹ ẹ máa gbà. rere ní ọ̀jẹ̀ tiwa títí láéláé bó ti ṣe yẹ wá láyé náà ni yẹ wá lọ́rùn ṣé báwọn àṣàkáṣà bó lẹ̀ wá ń sá lọ báyìí. ẹ padà sínú ọlá ńlá yín wọ́n máa àṣà fún yà ẹ padà ẹ padà sínú àwọn àdẹ̀rà tẹ̀ wàá nù rẹ̀ ìsẹ̀mí pẹ́tẹ́múkẹ́tẹ́ ń ṣe àwọn ilé tó dùn tó dáa tẹ́ ẹ kọ́ ibẹ̀ ni kẹ́ ẹ padà sí ìfinisẹ yẹ̀yẹ́ ńlá lélẹ́yìí làálẹ̀ dúpẹ́ abẹ́ dúpẹ́ ẹ padà nù lẹ́yìn káfí bí lé inú ilé wo ni wọ́n padà sí ẹni tó yẹ pé ikú tó pa ni ti ń lè káyìí ilé ìtumọ̀ sí pé ilé tá a lá kọ́.

kálukú ni ọ̀jẹ̀ tiẹ̀ tó bá ti lọ́la gbẹ̀ndà kìyàmù bẹ́ẹ̀ sì ni ayé lọ́ma iṣẹ́ aláàrù ayé làásì rà láàrù tábà wọlé ìtajà tá a rajà àwọn aláàrù àti dúró lọ garando garando lẹ́nu ọ̀nà pé ajé abá yín gbé kábà yín gbé sọdá sínú ọkọ yín aláàrù kan sí tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmù oníkálukú iná ni ó forí ta ti ẹrù bó bá ti jọ pé ndàlù kìyàm torí ẹ bàbá ò ní bá ọmọ arúti ẹ ọmọ ò ní bá bàbá arúti ẹ ìyá ọ̀dà ti ẹrù ní ọkọ ọ̀dà ti ẹ gbé ìyàwó ọ̀dà ti ẹ ta mórí ẹ padà sínú àwọn ilé yín ẹ padà sínú àwọn ọlá yín káfílẹ̀ bá bí ọlá ńlá torí béèrè tá a bí ọ nígbà tó wà nù ọlá ńlá tá a ṣe fún ọ ọwọ́ tá a fi bí ọ kò ní dàbá ṣe bí ọ tó o bá sí láyọ̀ ọ̀la tó bá fẹ́ bí ọ lọ́lá léèrè tàpọ́nlé tàpọ́nlé wọn fi bí léèrè amẹ́nitọ́lá ti bọ́ ọmọ lọ́wọ́ ó ti di olówó àtijọ́ ó ti di abíògùn ẹnu tá a fi bí ẹnu àbùkù ni o ẹ padà sínú ọlá yín kálí fẹnu àpọ́nlé bí yín léèrè ẹ̀yin ọlọ́lá gbogbo ìdẹ̀ra tá a ṣe fún yín sẹ́ẹ̀sì dúpẹ́ báyìí ẹ wọ láì ti pọ̀ tó dúpẹ́ fún ọlọ́ ẹ rọ pé ìfinite ẹ̀yẹ ńlá ni ẹni tó yẹ pé yọ nǹkan rẹ́fúrẹ́mù ń jóná ò ń béèrè táì nǹkan tó gbogbo eléyìí ṣe eléyìí túmọ̀ sí pé ẹ ẹ padà sínú ọlá yín ká lè bá a bí yín léèrè ahọ́n ọ̀wọ̀ àti àpọ́nlé láfi bí yín bẹ́ẹ̀ bá wà ní ayọ̀lá ayọ̀wọ̀ tọ́ àwọn náà wá dáhùn ọ̀lù ya wọ ìlànà wọn ni aṣọ orí ibú wọn ni orí ibú wá o inna kunna zalimin dájúdájú alábòsí la jẹ́ o alábòsí la jẹ́ à má tiẹ̀ jẹ́wọ́ má jẹ́wọ́ nǹkan ti sórí ẹrù báyìí o ti bọ́ ha nítorí pé mo gbà pé èèyàn bú ni mí mo gbà pálá ìdá ni mí lásìkò tí ò lọ ń jẹ́wọ́ kò nítumọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí wọ́n máa ń pa àwọn aláìgbàgbọ́ àwọn abetílápá wọn kì í fìgbà kankan gbà pa àwọn ṣàkìsì yóò máa wúra rẹ ni pé ẹsẹ èmi ló ń pè lẹni tó sínú ọ̀dájú pólì rẹ pé tó o ti wà lẹ́jẹ̀ náà tọ́jú pé wọn ò ní ti yanjú fáìlì jẹ ẹ pé àbájẹ rẹ gan abálọ àbábọ̀ rẹ ó lè jẹ́ pé náà wọn ni wọ́n ti wọ́ sí bí ó sì máa wù ọ́ nù ṣùgbọ́n ńkọ́ bí wọ́n bá rí i pé kò sọ́nà mà gbogbo pínpín pín ti pín báyìí ibi tó wọ́n fẹ́ lọ̀rọ̀ wọ́n jà sí yọ́n máa wá kà bórobóró yọ́n máa kà bàràbàrà pé ọ̀daràn ló ń èèyàn abúlò ń lérò pé ìgbà tó ń bá ti gbà pé èèyàn abúlò ọ̀daràn ló ń Allah yóò wọlé yìí mọ́ ńlá ike ọ̀dà ńgbà tó ti gbà bẹ́ẹ̀ ọ̀dà fi sálì jẹ̀nà tí ọba lọ pa ni iná ni ọba wọ̀ <laughs> Allah yìí máa ṣe bíi tèèyàn ṣe bíi tèèyàn ayé ayé yìí lèyàn ti máa jẹ́wọ́ ọ jẹ́wọ́ rẹ fún Allah ayé lèyàn ti máa túbá wàá túbá kò nú ẹ̀ṣẹ̀ ayé lèyàn ti máa ń ṣe rere wàá padà máa ń òdodo ṣe eléyìí ni ó wúlò fún ọ àmọ́ tí wàá kú tán. ọ̀hún alẹ́ mi gan alára gbà pọ̀ dáràn ni mí ọ̀jẹ̀bi lọ́gbọ̀ kámú bá ti gbà yàn kò nítumà èyí túmọ̀ sí pé ó sórí ibú sàásà fama zalat tilka da'wahum ajẹ̀bi alábòsí wa alábòsí ni wá wa alábòsí ni wá olúwa ni ni wọ́n máa wí lọ ni hatta ja'alnahum hasidan khamidin títí tá a fi sọ wọn di bí èrè oko tó ti rọ lọ́wọ́ kú dànù bí èlùbọ́ kú dànù. gbogbo gàgàrà gbogbo gbogbo pé gírípà rẹ̀ lásán ó tó gírípà kíni ọkàn tóbi fún yà ọkàn tóbi fún yà nínú náà jahannam torí ẹ ẹ asorí ibú alábòsí ni wá asorí ibú alábòsí ni wá kò ní wúlò torí ẹ̀ ìgbà nǹkan là á ṣe ọmọ pé aláìdáni ọmọ pé gbogbo ohun tí wọ́n ní kò ṣe é ṣe tètè túbá láàyè kọ́ padà sídìí ẹ̀sìn òdodo kọ́ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí òdodo torí kí wọn náà lè bá a sórí rẹ̀ lẹ̀kùn oríire òtì lẹ̀kùn oríire òtì àlìjẹ́ náà ò ní kún iná jahannama ni ó kù àmàlìjánná kò ní kún yá tètè túbà ó ó tó di pé gbogbo ó di àbámà وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين olùwẹ̀lẹ́dàá wa wá ń fún wa nírò nípa dídá tó dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje pẹ̀lú òdodo. pẹ̀lú ìṣedọ́gba ọ̀sábòsí ń kí ló dé ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى إلى ذاتي الله tó fi dá sánmà méjèèje ilẹ̀ méjèèje pẹ̀lú ìṣedọ́gba ńṣe lolúwa ẹlẹ́dàá wa dá gbogbo nǹkan yìí pẹ̀lú nítorí kó lè bá a san àwọn ẹni tí wọ́n bá ṣe dáadáa lẹ́sàn-án dáadáa tó dáa ju dáadáa táwọn ṣe lọ. ìbẹ́yìn náà ti mà dáadáa ẹyọ kan tó bá ṣe àdìpẹ̀lẹ̀ ládá mẹ́wàá lolúwa san fún ọ. kó sì lè bá a san àwọn aláìdá lẹ́sàn-án tó ṣe déédéé pẹ̀lú tí wọ́n ṣe aláàánú lolúwa wa gbàtọ́ ọba ṣe àìdá àìdá kan ẹ̀ṣẹ̀ kan àmọ́ tó ọba ṣe dáadáa dáadáa ẹyọ kan ládàá mẹ́wàá torí àwọn ti sọ pé sí ọ̀rẹ́ láì ìwọ ọ̀tá ni ìwọ ẹni tí ẹyọ kọ̀ọ̀kan rẹ tọ́pọ̀ ju mẹ́wàá mẹ́wàá rẹ lọ́jọ́ gbẹ̀ndàkìyà tẹ́lẹ̀ mọ̀ kí tá a bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan wọ́n kọ̀ fún wa tàbá sì ṣe dáadáa ẹyọ kan ládàá mẹ́wàá wọn kọ̀ fún wa wọ́n wá kó gbogbo dáadáa rẹ jọ́njọ́ ọ̀gbìn nàìjíríàmù tó ń ti pé ládàá mẹ́wàá mẹ́wàá lórí ẹyọ kọ̀ọ̀kan ládàá mẹ́wàá mẹ́wàá lórí ẹyọ kọ̀ọ̀kan wọ́n wá kó jọ wọ́n wá rí pé àwọn àìdá tó o ṣe tí wọ́n ń tàtara ìdá kan pọ̀ ẹ̀ṣẹ̀ kan lẹ̀ fún ọ ẹ̀ṣẹ̀ rẹ ló pọ̀ ju dáadáa rẹ lọ́jọ́ ọ̀gbìn nàìjíríàmù radiyallahu anhu ó ní ọ̀rẹ́ gbogbo ẹni tí ẹ yọ kọ̀ọ̀kan tiẹ̀ tó ṣe pé ńlọ́pọ̀ ju mẹ́wàá mẹ́wàá tiẹ̀ lọ abẹ Allah kọ́mọ́tẹ́ lè yí sàdánwò fà wá. ntọ́fà tí olúwa tó fi dá sánmà àti ilẹ̀ nìyẹn o kò dá sánmà àti ilẹ̀ nítorí gẹ́gẹ́ bí àwọn wọn lẹni tá a ti torí rẹ̀ dáyé wọn náà ní ta ni wọn lọ là nàbì wa Muhammad sallallahu alaihi wasallam ìsọkúsọ lélẹyọ wọn lẹni tá a ti torí rẹ̀ dá wa wọn náà là nàbì sallallahu alaihi wasallam ìwíkúwìí lélẹyọ ní bẹ́yìn náà kàlù Qur'an ẹ̀rí tó lu àwa sọ wọn ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìdáwọn àǹjẹ̀nu. àtàwọn èèyàn nítorí nǹkan kan bí èsè nítorí kí wọ́n lè máa jọ́sìn fún mi lémi nìkan ṣoṣo. ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun èmi ọ̀tọ́rọ̀ kan lọ́dọ̀ wọn pípẹ́ nìkan nù wọn kó fún mi lóúnjẹ jẹ olùwẹ̀lẹ́dàá kì í jẹ olùwẹ̀lẹ́dàá kì í mu kò fi oko kankan lẹ̀ fún wa pé ká máa bò ń dá olúwa ẹlẹ́dàá wọ̀ pàtẹ ọjà kankan lẹ̀ pé ká máa bò ń tà olúwa ẹlẹ́dàá wọ̀ dálé iṣẹ́ kan lẹ̀ pé ẹ máa bá ń ṣiṣẹ́ ń bẹ̀ tí ọ̀yẹ́ tẹ bá ń ṣiṣẹ́ ni èmi mọ́ dá yín kí á ní kí á ní kí ló rù galẹ̀ aya sí kí wọ́n á lọ ń gbé èjìká rẹ sókè sí tó tún kó fóòmù sí níwájú ta ni kí ló ń ṣe fún Allah kí ló ń ṣe fún ìjọsìn gan tó ní kó ṣe ó ní kó o ṣe nítorí àǹfààní tara tiẹ̀ ni torí àwọn ò ní nǹkan kan tọ́jú àǹfààní tá a lè ṣe fún Allah gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé a ní nǹkan kan ní ìnira eléyìí tá lè ṣe fún Allah ìdí nì tó fi jẹ́ pé olú ẹlẹ́dàá wa kò dá sánmà àti ilẹ̀ méjèèje nítorí asán lásán nítorí eré lásán ńṣe lolú ẹlẹ́dàá wa ńlọ́lọ́ ń dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje lìyẹ́jìzì ẹlẹ́dínà àṣàó bímọ àmì kó wọn lè bá a san àwọn ẹni tó ṣàìdá lẹ́sàn-án tí wọ́n ṣe láìdá àìdá kan ẹ̀ṣẹ̀ kan wọ́yẹ́jìzì ẹlẹ́dínà àṣàó bíl husna kó wọn sì lè bá a san àwọn ẹni tó ṣe dáadáa lẹ́sàn-án tó tún dáa tó sunwọ̀n ju èyí táwọn ṣe lọ eléyìí jẹ́ èsì fún gbogbo àwọn tí ń sọ wípé ńṣe lolú ẹlẹ́dàá wa dá gbogbo nǹkan torí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìsọkúsọ lélẹ́yìí o alukur'ani fi hàn pé ìsọkúsọ lásán ni. bákan náà àwọn títún sọ wípé ńṣe lolú ẹlẹ́dàá wa dáwọ̀ èèyàn àtàǹjànú torí ìtànábì sallallahu alayhi wa sallam ìwíkúwìí náà torí pé olúwa ti sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìṣẹ̀dá àwọn àǹjẹ̀nu àtàwọn èèyàn nítorí nǹkan kan yóò ṣe pé nítorí kí wọ́n lè máa jọ́sìn fún mi lẹ́mìí nìkan ṣoṣo. ǹjẹ́ ìgbà wo gan-an lolúwa tó ṣẹ̀dá anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ṣẹ̀dá rẹ̀ nígbà tó ta sáyé ni tó mú kí ọjọ́ ẹni tí ìyá rẹ̀ bí táyé gbà náà lọ́sẹ̀dá rẹ̀ àmọ́ ìmọ̀ pé òun ọ̀gá ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti síwájú ìṣẹ̀dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje pẹ̀lú àádọ́ta ẹgbẹ̀rún ọdún pẹ̀lú àádọ́ta ẹgbẹ̀rún ọdún ìnìmọ̀ nípa pé wọ́n dá ànábì Muhammad sallallahu alaihi wasallam ló ti síwájú wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìmọ̀pọ̀ wọn dèmi àtiwọ́ náà ó ti síwájú ìṣẹ̀dá sánmà méjèèje àtilẹ̀ méjèèje pẹ̀lú àádọ́ta ẹgbẹ̀rún ọdún torí gbogbo nǹkan ọ̀ bẹ nínú ma Allah kó wọn da gbogbo nǹkan kó tó dá gbogbo nǹkan àmọ́ àsìkò kálukú lọ́ọ́ da ilé ṣe jẹ́ èsì tún bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́ fáwọn tí wọ́n ń ṣe tọ̀ríkọ̀ táwọn ń sọ pé olúwa ti síwájú dá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ṣáájú gbogbo nǹkan kọ́dà ṣáájú kó tó di kọ́ dá Ádámù alayhi salam wọ́n ní ló ti dá nàbì sallallahu alayhi wa sallam ìsọkúsọ lélẹ́yìí náà wọ́n lọ da aláwòrán àmálẹ̀ wọ́n tún wá gba àdìsí kọ̀ǹdẹ̀ kan irọ́ wọ́n gbà wá lórí bẹ́ẹ̀ wípé olúwa ti dá ànábì láwòrán àmọ́lẹ̀ ṣáájú kó tó dá Adam aleyhi salam ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ irọ́ lásán ni wọ́n tún wá nígbà tí baba ńlá wa tọ́sẹ̀ látàrí jíjẹ tọ́jẹ nínú èso ilé ìtolúwa ní kọ́ máa jẹ́ ń baba ńlá wa wá ń bẹ Allah pé kó forí jìn òun kó yáa fi òun. kó forí jì òun kó yáàfì òun tajú tí baba ńlá wọn tajú kán lọ́ba tajú rí lára ẹsẹ̀ àgọ́ọ́lá tí wọ́n kọ síbẹ̀ pé Muhammadu Rasulullah ni baba ńlá wa bá ní yá mo Rasulullah yìí mo fi ń pé kọ́ ọgbà ìtúbà mi kó forí jì torí muhammadu rasulullah tí mo fi ṣàtẹ̀gùn wọ́n á sọ lẹ́nu wa olúwa ah, muhammadu bóòlù ṣe máa <laughs> allahu bala sọ kí n ṣàwà kọ kọ allahu tó ti kọ́ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ àti ṣẹlẹ̀ àti etí ò tí ì ṣẹlẹ̀ pé nígbà tí ba bá ṣẹlẹ̀ báwo ni ó ti fi ṣẹlẹ̀ kí á ní máa báwo báwo lójijì bóun ló ṣe máa ah, yà á mo rúkọ rẹ̀ lára ẹsẹ̀ àgọ́ láàrin àti ìkẹta á ń bẹ tó ṣe pé olúwa ò ní mà nípa rẹ̀ àwọn ọ̀rọ̀ gbóná tí ń horú tí ẹsẹ̀ ń jáde nínú kòkò gbogbo àwọn ọ̀rọ̀ ọkọ̀ sáyè kò sáàyè torí ẹ̀ olú ẹlẹ́dàá wa fún wa rò nípa tí bàbá ńlá wa àti ìyá ńlá wa sọ tó ń fi forí jìn wá. qala rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin faqat nítorí sọ ojú bá lọ. wọ́n ní ìrọ̀lú wa wa àwa méjèèjì ti ṣàbòsí sórí ara wa tí ọba forí jìn wá kó o tún kẹ́ wa ọ dájú wípé inú àwọn ẹni tí ó ṣòfò làwa náà wà. fatalaqa ádámù min rabbihi kalimatin fataba alayhi innahu huwa at-tawwabu rahim ádámù alayhi salam ó rí àwọn gbólóhùn látọ̀dọ̀ olú ẹlẹ́dàá rẹ̀. àwọn gbólóhùn yìí wọ́n jẹ́ gbólóhùn ìgbà ìtú olúwa gba tútúbà rẹ̀ olúwa ni ọba tó ṣe pé máa gba tútúbà lọ́pọ̀lọpọ̀ bàbá wa gbà túbẹ èèyàn tán tọgbà ìsẹrípadà èèyàn tán ìtún máa kẹyàn abẹ̀wò olúwa ẹlẹ́dàá gba tútúbà tiwa náà kò sì ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tó kẹ̀ àkùrọ̀mọ̀kùnmọ̀ wa olúwa ọ̀dálẹ̀ ayé nítorí eré وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين Olúwa dá ilé ayé nítorí ẹ̀fẹ̀ táwa máa fi gbogbo ilé ayé wa táwa máa fi tayò táwa máa fi gbogbo ilé ayé wa táwa máa fi ṣàwàdà ilé ayé wa táwa máa fi ṣẹ̀fẹ̀ Olúwa dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje nítorí eré lásán lẹ́ni tí ń ṣeré a'udhu billah. olú ẹlẹ́dàá wọ̀ dálé ayé kó lè bá a, yìí pé ẹ kàn wo ẹ wo júmọ́ ẹ wo ẹ wo gbogbo lẹ́yìn wá a gbogbo ní ọba dowó ọpàtàkì lọ́dọ̀ ti ha èmi ò fowó ṣeré a má fowó nù aka má fowó aka ànífowó owó yìí náà ni owó olùwà dálé ayé o. ọ̀dá sọ́mà méjèèjì àtìlẹ̀ méjèèjì nítorí eré lásán lẹ́ni tí ń ṣeré ẹ wá fi gbogbo ọjọ́ ayé ẹ wá máa fi jó ẹ máa ta dírékè ajo wàá jó wàá tákìtì bí òkòtó wàá máa kọ́ wàá máa yí òkìtì ọbọ láti fi gbólúwa ga olúwa ló ní kọ́ máa jó fún un kọ́ ọmọ tàdírékè kọ́ ọmọ tó sákúbà kọ́ ọmọ tó síyáàlù omele àti sẹ̀kẹ̀rẹ̀ kò sí ètò ọ̀dàmà gbogbo àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan kò sí ètò orúkọ rẹ̀ sókùnkùn sí ọ ọmọ bọ́ọ̀lù fi amowó ọmọ èyí tó ti pọ́n wọ́n jù nínú àwọn líìkì líìkì ìlú òyìnbó ọmọ èyí tó yẹ kọ́ mọ́ lọ ọmọ tó bá fẹ́ pawó ẹ̀yẹ wálé ọmọ ìwúlọ́ kéèyàn gbá. nínú bọ́ọ̀lù tó jẹ́ agbábutajẹ́ èyí tó sì jẹ́ agbákerukusímú gbogbo ẹ̀ lọ́ọ́ dáàmà bọ́ọ̀lù yìí ni sáà subahánàlá tẹ́tọ́rí eré lọ́rọ̀ pẹ̀lú adálẹ̀ ayé ni tẹ́tọ́rí eré lọ́rọ̀ pẹ̀lú adásẹ́mọ̀ méjèèjì àtìlẹ̀ méjèèjì lẹ́ni tí ń kálá ó là á kà nínú ẹ̀yìn kí wọ́n pé gbogbo nǹkan tó bá ṣe láyé eré lọ́fà ló fi ṣe rárá o ẹni tó kọ́lé kalẹ̀ kò ní gbà kí wọ́n sọ pé nǹkan kọ́lé kalẹ̀ lásán bẹ́ẹ̀ náà ni ẹni tó ti kọ́ ra nǹkan olówó iyebíye kalẹ̀ kò ní gbà kí wọ́n kàn sọ pé ẹ̀fẹ̀ lásán ló ń ṣe báwo ló ti wá rò polú ẹlẹ́dàá rẹ̀ òun méjèèjì àtìlẹ̀ méjèèjì nítorí eré lásán kálá. وما خلقنا السماء والأرض وما بينهما باطلا آتى إلى آتى سما مجيجي أتي إلى مجيجي أتي تنبلاني مجيجي nítorí eré lásán torí ìranù dhalika dhannu alladhina kafaru pàtà nítorí ìranù ó lè ro àwọn kèfèrí ìdí inú tí wọ́n fi ń lọlé ayé wọn báṣubàṣu ìdí nu tá a fi ń sílé ayé wọn rádaràda fawailul lilladhina kafaru minan nar wáìlù ni wọ́n jẹ́ táwọn kèfèrí nínú náà a ní wáìlù ọ̀nà àlàyé kan tó burú jáì nínú náà jahannam tó ti pé kò sí ní tó sọ síbẹ̀ tí ọ̀yọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ kò sí ní tí wọ́n fi síbẹ̀ tí ọ̀yọ́ torí ẹ̀ olú ẹlẹ́dàá wa. قل وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين أو ọ̀dá مجيجي إلى مجيجي أتنتم بلاني مجيجي لاني تنسريو لو أردنا أن نتخذ أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين. الله ni. tó bá ṣe ike tó bá wù wá tó bá wù wá láti fobìnrin kan táyà láhàwá tó bá wù wá láti mú nǹkan kan ní nǹkan eré lọ́wọ́ àròdùn náà ẹ̀ńnà tàkìdà láhàwá apá kan náà àwọn tẹ̀síìrì tó ní tó bá kó wù wá láti mú nǹkan kan fi sọ́ma eré tó bá pọ̀ wù wá láti mẹ́nìkan fi táyà ni ìbá ti pọ̀ wù wá láti mẹ́nìkan fi sọ́mà ni méjèèjì náà ní bára wọn ni ọmọ ìsàdédé gánmọ́yàn ara àyàwó ní tí wá ìbá ṣe pé olúwa bímọ ni ẹ sì mọ̀ pọ́nmọ́ ò ní wá àfikọ́ ta ara àyàwó wá ìbá ṣe pé owó olúwa láti fẹ́ nìkan sáyà kọ́ wá tàtàrà ya kó fi bí ma làtàkọ̀náhù mi làdùnà àbáta ní dídá tọ̀tọ̀ ní jẹ́nu tiyín láti mẹ́nìkan fi sáyà kò ní jẹ́nu tiyín láti mẹ́nìkan fi sọ́mà tá a wá wí tán tẹ̀fẹ̀nu yín takò tó fi wà rọ́ọ̀fù tẹ̀ wá ní lẹ́nu tiyín pé olúwa. تعالى الله عما يقول الظالمون علوا كبيرا olúwa ga ju táwọn alábòsí ń sọ lọ ní gíga tó ga ẹ wá ló fi anabi isa ó fi sọmọ níbo ń bẹ ẹ̀yin kan àwọn nasara nù ẹ̀yin kan ẹ̀yin ní yahudi lẹ́yìn ẹ̀yin ní ọzẹrù nù yín lọlúwa fi sọmọ ìsọkúsọ ẹ̀yin kan àwọn lárúbáwá nù àwọn ní al malaikatu banatullah fún àwọn màláíkà àwọn ọmọbìnrin Ọlọ́run Ah, kí ló dé ẹ̀yin fúnra ara yín sọ́mà sọ pé ìyàwó yín bí màá mọ́ bí obìnrin sísàlẹ̀ ẹ̀ máa sáká nítorí ìtìjú bóò lọ́mọ yín fi bí obìnrin ìntẹ̀yìn ọ̀fẹ́ lẹ̀ ń fi lọ Allah ẹ wá láwọn mọ̀lẹ́kà làwọn ọmọbìnrin Allah gbọ́dọ̀ tí wọ́n sọ fún yín kò ń bímọ tẹ́bí ń tọ́jọ́ fún wa ni kò ń bímọ ẹnìkan bí òun lam yalid wa lam yulad ìbá ti pa afẹ́fẹ́ nìkan ṣé nǹkan ẹ̀fẹ̀ ni ká ní ní nǹkan ẹ̀fẹ̀ ìyàwó tàbá ma lẹ́tọ̀kọ̀dé náà hó mi lẹ́dùn náà àbá mu fi ṣaya látọ̀dọ̀ wa àbá mu fi sọma látọ̀dọ̀ wa kìbá ti jẹ́ ọ̀kan nínú yín kò bá ní ẹ̀sà tá a sà lẹ́sà nkunna fàáìlì àyè máa kunna fàáìlì àwọn ọ̀jẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀. إن بيان بمعنى ما كذا يبين الله لكم أن تضلوا أي يبين الله لكم لا تضلوا Olúwa ń sálàyé fún yín ẹ má ṣìnà yéé ti ká ilé bá a ṣìnà eléyìí náà lattakhadnahum min ladunna àbá mú ẹni tá a bá fi ṣaya àbá mú ẹni tá a bá fi sọmọ lọ́dọ̀ wa. in kunna fa'ilin tó bá jẹ́ pàbà sí bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni in ay ma kunna fa'ilin àwọn ò ní ṣe bẹ́ẹ̀ olúwa lẹ́nì kankan láya olúwa lẹ́nì kankan lọ́mà tolúwa bá lẹ́nì kankan láya ni làbá máa pé ìyàwó rẹ̀ ò sì bímọ èèyà onísìn gbogbo aráyé lọ́mọ èèyà. E tọ́ba fẹ́ nìkan sọ́mọ́ àwọn tí kìí sọ́mọ́ tiẹ̀ àbá máa pé wọ́n gbé nítorí pé tọ́mọ tiẹ̀ ni ó mú gbọ́ ọmọ rẹ̀ ni ó sàánú àwọn ọmọ ọlọ́mọ gbé tí wọ́n bá wọn ṣùgbọ́n lam yalid wa lam yulad báwo lọ́bọ tiẹ̀ sórí níwájú Allah sínú àkíta lomi ò sí kò sí gbogbo wa lọ́dọ̀ Allah kí la jẹ́ ẹrú rẹ. torí ẹ gbogbo ẹni tó bá ṣe dáadáa yọ gbẹ̀san dáadáa ẹni bá ṣàìdá yọ gbẹ̀san àìdá kò sínú pé à tọrọ máa wà níwọ ìwọ ìyọ ọjọ jọ torí pọ̀ ta wa bàbá wa bàbá rẹ. gbogbo ẹrù oná ló sọ pé wala taziru waziratun wizra ukhra arẹ́rù ẹ̀ṣẹ̀ kan ò ní irú tẹ́lómi bàbá lọ́sẹ̀ ọmọ ti ṣe jẹ́ tí ó jìyà tiẹ̀ àwa wí tán àwa lẹ́ẹ̀ máa fẹsẹ̀ àwọn bàbá bíi àwọn ọmọ lórí ìran kèlò irọ́ gbóná olúwa náà ló sọ pé wala taziru waziratun wizra ukhra níbi kan alla taziru waziratun wíńsọ̀rọ̀ ọ̀kọ̀rọ̀ ipe ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò gbọ́dọ̀ rú ẹrù ẹ̀ṣẹ̀ lómi. wa laysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura thumma yujza'u al-jazaa al-awfa. kọ̀sẹ́sẹ̀ kankan fi hàn àfin tó ṣe níṣẹ́. iṣẹ́ tó sì ṣe á padà gbé hàn á wàá san lẹ́sàn pé lórí iṣẹ́ tó ṣe. ilé ìbáyé wa a jẹ́ alábòsí ni o ẹni tí ń sọ pé olúwa bímọ ó ń sọkúsọ ni o ẹni tí ń ṣe àfitì ẹnìkan sọ́dọ̀ Allah àpọmọ Allah ni alábòsí gidi ni kí ló fẹ́ fọmọ sí tọ́ba tó dá gbogbo ń tọ́ dá yìí ọba tó ní gbogbo nǹkan yìí yóò tún á máa kọfẹ nìkan sọmọ. Ibo ń Àwa làdínkù bá wa pẹ̀lú gbogbo ń tá a ní tá a bá bímọ nítorí pé àwa ń bùkátà ọmọ o orí pọ̀ lẹ́la wa àsìkò ń bọ̀ tó padà dáàmà torí pé ní ìsìn ó sì wá ń sàmàrí ọwọ́ alọ́dọ̀ǹde kò dé kọ́ dáàmà egun màjèsí ń gbọ̀. àsìkò ń bọ̀ ní ìsìtọ́ padà dàmà àsìkò tó jẹ́ pé ọ̀fẹ́ bẹ̀rẹ̀ kó bàtà yóò diṣẹ́ mọ̀dé yìí ọ̀dà fún ọba ń kó bàtà yìí àsìkò ń bọ̀ tó ṣe pé bẹ́ẹ̀ mi rẹ̀ bá gùn gùn gùn gùn wọ́n máa nù ọ́ lóúnjẹ àfi bí ọmọ ọwọ́ táwọn tó máa dọ́gbọ́ bọ́ ọ́ bàbá kí ló dé tẹ̀ ń wòran tọ́ka sí ìjábọ̀ lẹ́nu áá ẹ̀ nà. nítorí pé àsìkò ń bọ̀ tó padà lẹ òun bùkátà ọmọ ọmọ rẹ lọ́nà rólé nígbà tó ti pọ̀ dàgbà tọ́jọ́ dalẹ̀ mọ́ lọ́wọ́ ọmọ rẹ ní ó di ọ̀pá fún ọ torí pé ọ̀lẹ là wa olú ẹlẹ́dàá wa ó ní alágbára ọba ńlá lágbára agbára ti Allah lile kéde lẹ́yìn rẹ̀ kò síbẹ̀ yẹn ṣe lè lágbára tó nínú wa ọ̀lẹ náà ni ó padà gbẹ̀yìn rẹ̀ fún ọ̀lẹ ló síwájú agbára wa ọ̀lẹ ni ó tún kẹ́yìn rẹ̀ kò síbò ṣe lè lékè ó tún bá pẹ́lú mi lékè rẹ̀ torí ẹ̀ a máa bá pẹ́lómi tún wà ní wájúwájú rẹ̀ olúwa ẹlẹ́dàá wa la lágbára olúwa ẹlẹ́dàá wa lọ́ba tó lékè olúwa ẹlẹ́dàá wa lọ́ba tó ṣe pẹ́ nìkan ò lè borí torí ẹ̀ má bá wọn wéwèé kówèé o má bá wọn sọ̀sọ́kúsọ o olúwa bímọ tí ó tún mú ọ sọ pé lágbájá níyàwó ẹ̀ má bá wọn wéwèé kówèé. polo ẹlẹ́dàá wa ọ̀yàn àwọn kan láàyò ọ̀yàn àwọn kan ní gbogbo wa níwájú Allah adọgba nǹkan ẹyọkan tí ń mú ní ga téèyàn fi dájú àwọn irọ́ rẹ lọ àwọn àṣàwáwò rẹ ń jọ gbẹndàlù Allah àwọn lọ́dọ̀ Allah làwọn ẹni tí ń páyà rẹ̀ torí ẹ̀ há lórí rẹ̀ o ẹnìkan ni wá kí wọn náà dọmọ olúwa ọ sọ pé ẹ sì tún bẹ́ẹ̀ nù sọkúsọ ẹ ń bẹ́ẹ̀ nù wíkúwìí olúwa òbí mà bẹ́ẹ̀ ni ẹnìkan òbí wọn fi ń tara yín jẹ nu tó fi ń ọmọ olúwa báwò náà la fi ṣàpèjúwe èèyàn ọjọ́ máa rẹ láàárọ̀ tó wá lè tàtàrà pélé sú kọ́ra rí wọlé rẹ pé mọ́dọ́mọ́ yín ẹ sì níbẹ̀ ṣe ṣe mí ẹ lè jáde ní túláàsì ọmọ àtàní èmi kọ́ mo bí ọ ọdẹ gbà mí lọ́mọ wọn ò lẹ́nìkan gbà lọ́mọ àwọn ọmọ mi ká tó bẹ́ẹ̀ ni báwo wá lọ sí wá fẹ́ lẹ́ra rẹ má Allah. tọ́ asọ̀rọ̀ àrẹ dọ́mà rẹ̀ ń tú láti kí ló fẹ́ fi ọ́ sí ilé ìjẹba àwọn bal naqdhifu bil haqqi ala al batili fayadmaghu fa idha huwa zahiq zahiq wa mi lakumul waylu fi fún olùwà ẹlẹ́dàá ó ní nǹkan tá a kọ́ máa ń ṣe òun náà ni pé a máa ń fi òdodo sọ. So ìbàjẹ́ lóko a máa ń sọ òdodo di àfànjá tá a máa sọ lu ìbàjẹ́ àti irọ́ tí àfànjá òdodo bá ti wá bá irọ́ yóò wá sọ di tó pòórá ráúráú yóò di nǹkan tó ṣe yí pé kò sí má bẹ́ẹ̀ ni qul jaa al-haqq wa zahaqa al إن الباطل كان زهوقا sọ fún wa pé òdodo ti dé o ìbàjẹ́ ti bàjẹ́ ìbàjẹ́ bàjẹ́ torí pé nǹkan tí ò ní sí ìsísẹ́kù ò ní jẹ́ tiẹ̀ tí ó pòórá náà nìbàjẹ́ bẹ́ẹ̀ bá rí tí ọjà rọ́ńtà tí wọ́n ṣe wìtìwìtì nídìí rẹ̀ tí wọ́n ṣe yàmùyàmù lórí rẹ̀ ẹgbàá kó òdodo ò dé ni níjọ́ tí òdodo bá dé ó dà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pa lówe pé bí iná bá wọlé òkùnkùn ńlá ti sá lọ bẹ́ẹ̀ gan-an ìní òdodo àti rọ́ òdodo kì í wà kí irọ́ tún lè gbérí ìdí ni ìjà àjàkú akátá iná ni irọ́ máa jà níwájú òdodo náà làwọn òpùrọ́ máa jà níwájú àwọn olódodo pé òtó bẹ́ẹ̀ tó pàwá rẹ òtó bẹ́ẹ̀ tó pàwá run àwa náà máa bẹ́ẹ̀ gbogbo bí ó ti lè wù ya gbà ní ọgbà ẹ padà parun náà ni nítorí pé yàmùyàmù yín yàmùyàmù yín kọ́dọ̀ èmírin yín èmírin tún burú ju yàmùyàmù lọ ẹgbẹ̀rún gbèjì rẹ̀ kò ní nǹkan kan tí ó ṣe ìdí nì tó jẹ́ pé tí ìmọ̀lẹ̀ bá wọlé lòkùnkùn máa parada ní ìgbà tí òdodo bá dé ààyè kìí sí mọ́ fún irọ́ wọ́n ní nígbà tí odò olúwa ẹlẹ́dàá wa bá sàn dé odò gbogbo kálukú kó wá ìsàmù eléyìí ló túmọ̀ sí pé àìsódodo ló ní kọjá ara ọmọ àtà àìkò sí òdodo làwọn ẹni èké àwọn òpòrán làwọn náà ń wora wọn wípé okùn àwọn yìí nítorí pé kò sí bí okùn èké ti ṣe léyìí tó tí olódodo ò ní fi òdì ọ̀bẹ gé dànù kódà àlòkù ọ̀bẹ tí ò mú ma rárá wọ́n fi gé dànù bẹ́ẹ̀ ni ẹ̀yin ajá ni tí ó di oti òdodo ẹ nípa òdodo kẹ́ ẹ nípa rẹ̀ ẹ máa tàn òdodo ká eléyìí ló máa mú kí gbogbo ìbàjẹ́ kó pẹ̀yìndà kí gbogbo ìbàjẹ́ kó tán àwọn òpùrọ́ àwọn oníbàjẹ́ wọn kì í lẹ́yìn wọn kì í lọ́la òní lásán ni kíyìn ni kẹ́ ẹ ṣàlàyé òdodo kíyìn ni kẹ́ ẹ tàn òdodo ká kìí ṣe tíyìn ni kẹ́ ẹ máa bú èbú kìí ṣe tíyìn ni kẹ́ ẹ máa dápara kìí ṣe tíyìn ni kẹ́ ẹ máa ṣépè kí lẹ fẹ́ máa bú èbú sí kí lẹ fẹ́ máa dá para sí kí lẹ fẹ́ máa ṣépè sí òdodo tẹ gbé lọ́wọ́ lágbára ju gbogbo àwọn rádaràda wọn yẹn lọ èébú báwo ẹni ò ní nǹkan kan ní ibú èébú àpárá báwo ẹni ò ní òdodo lọ́wọ́ ní dápárá èpè báwo ẹni ó ti mọ̀ yìí pé àti tán irọ́ tó ń gbé lọ́wọ́ ó ti súnmọ́ torí pé òun lúwẹ̀ẹ́ nínú òkun pẹ̀lú pé òun gbéyàn lọ́wọ́ ìgbà wo ni iyọ̀ ó fi ṣubú sínú òkun iyọ̀ pòórá ntí máa mú wọn gbé ebu nìyẹn o ntí máa mú wọn dápara o máa mú wọn torí àwọn ti pé ń dáhùn gbé lọ́wọ́ irọ́ lásán ni pẹ̀lú ń tẹ̀ sọ àwọn padà dìtàn pẹ̀lú ń tẹ̀ wí o àwọn òdì pé ọjà wọn ó kú fẹ́ẹ́fẹ́ ó kú ẹ jẹ́ kí àwọn bóyá sì torí rọ́ọ̀fù táwọn dá sí táwọn ń bóyin táwọn ń dápara táwọn ń ṣépè ẹ sì torí rẹ̀ fòdodo lẹ̀ àwọn náà lè nà yẹ sá ń bọ́ ń bẹ̀ ẹ ṣe bẹ̀rẹ̀ sí gbòdòdò nù torí gbogbo ebú tẹ ebú látẹ̀sìn kọ̀ọ̀ká pẹ̀rẹ̀ gbogbo èpè tẹ ẹsẹ́ ẹ̀yin náà lọ́ọ́ forí kásẹ̀ làtẹ́ ń sọ fún yín pé èpè tó ọba ti lè rù mọ́sẹ̀ o ìwọ náà lọ́ọ́ padà gbé orí ẹrù tí bọ́múbọ́mù rẹ̀ ń dì kalẹ̀ orí ara rẹ̀ náà ló fi ru èpò wo ló lè mú òdòdó èpò wo ló rò yí pé ó lè fòpin sódòdó sọ ìsọkúsọ wo ìsẹnuwa rọ́ọ̀fù wo ló rò pé ẹni tí ń pèpè lọ sídìí súnà yóò wá fi súnà lẹ̀ yóò wá dàbí rẹ tó nà máa pèpè lọ sídìí bídíà àbọ̀ ọ̀dà nǹkan mà ọ̀mọ̀tìmọ̀tò òṣèlú ẹ̀sìn lòún ṣe àwọn àfiwé wọ́tọ̀ ń sẹ̀sì ẹ̀jọ̀ra yín òdodo kì í fi irọ́ sílẹ̀ àti kọ́ pa ráúráú òdodo kì í ṣẹ́ ìbàjẹ́ kù àti kó mú kú pátápátá yá lọ ń fapá jánu sí yọ alẹ́ rò ń bọ̀ sí mọ̀wùlẹ̀ bẹ̀rù wọn náà tètè tẹ lódodo kó lè bá a sẹ́kù èébú báwo àwọn ọmọ akẹ́wọ̀n ló ti ń dara rẹ láàmú ọkàn yọ gẹ̀gẹ̀ lọ́rùn gbogbo ká tọrùn ó ń wo sẹlẹ́nu ó ń ṣépè náà nù àbọ̀ ọ̀dà nǹkan mọ̀ ẹ̀sìn o ṣe jù bẹ́ẹ̀ lọ èyí tó ti gbọ́ ọgbọ̀ èyí tó ti gbọ́ ọgbọ̀ ó tiẹ̀ wá yani lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣebàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó láwùjọ wa wọn ò kí ó mọ àwọn ọmọ tó wà yóò sì wà lórí ìbàjẹ́ yóò máa lórí pé ìbàjẹ́ yìí náà ni ọ̀sẹ́kù mbe ń bẹ̀ ọ̀sẹ́kù rí. orí tó lu àti pẹ̀lú fíráhùnà namurudu ọ̀gbọ́tà rẹ̀ rí àbújá lè ń tòsí bí sọ fún ọ gbogbo pátá iná ni wọn lọ ìbàjẹ́ wọn ó pòórá òdodo tó lu àfihàn nàbì Muhammad sallallahu alaihi wa gẹ́gẹ́ ti jẹ́ kó dodo tólúwa fi rán nàbì Musa lọ sẹ́kù kìí ṣe bàjẹ́ ti Firauna gẹ́gẹ́ ti jẹ́ kó dodo tólúwa fi rán nàbì Ibrahim ńlọ sẹ́kù kìí ṣe bàjẹ́ ti Namurodo. torí ẹ gẹ́gẹ́ bí òwe Yorùbá ọ̀hún tọ́ni tíná bá wọlé òkùnkùn sálọ ìmọ̀lẹ̀ ti dé kókùnkùn paradà bẹ́ẹ̀ ni òdodo àti bàjẹ́ tí òdodo bá ti dé.

àwa ti gbọ́ ẹ̀sìn yé a ti lọ ọmọ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni torí ẹ̀ àwọn máa bínú wọn máa papá jánu torí gbogbo ń ti ń wọlé ọ̀wọ́lé má bíi ti tẹ́lẹ̀ àwọn èèyàn ti ń dínkù àwọn èèyàn ti ń mọ òdodo gbogbo àṣebàjẹ́ láyé kìí fẹ́ kí àwọn èèyàn mọ òdodo nítorí pé ń dikẹ́ mọ òdodo ọmọlẹ́yìn wọn dínkù torí bàjẹ́ ló fi rí wọn kójọ kìí ṣe lórí òdodo ó ti jà ẹ̀dínmú gbogbo ẹni tó bá ti sí lórí òdodo kò sí lórí islam kò sí lórí sunna ìmọ̀ wù wọn káwọn lọ́mọ lẹ́yìn. ha àtúrò àwọn eléyà wa wọ́n ń tẹ̀lé ìmọ̀ jọ wọn lójú. ìrẹ́ ni eléyìí tako nǹkan tí ń bẹ lọ́dọ̀ àwọn ahlu sunna ahlu sunna ò pé kọ́ ọmọ lẹ́yìn ọmọ pọ̀ wọn ò sì kó burú tí ń tẹ̀lé ọ̀pọ̀ àmọ́ kì í jọ wọn lójú kì í jọ ahlu sunna lójú wọn ni la naghtarru bil kathra wala nazhadu min al òfin lélẹ́yìí tí ò yí padà alùsùn ní kẹta jẹ pé ó adúrú bẹ́ẹ̀ náà ti pọ̀ tó nìkin wọ́n yé sì réyàn díẹ̀ sá torí kìí sàbùmù làwọn ń tà táwa òkúta bá òkúta bá kí ni wọ́n tó fẹ́ sóríire wàá wá ó fẹ́ gbódodo wàá wá ó fẹ́ gbọ́ ìwọ́ ló ṣe rẹ̀ pé kí ni òkúta bódodo rí ara ẹ ló ṣe bẹ́ẹ̀ làwọn alùsùn nà torí bá alùsùn nà nìsín ó rí i pé nídìí pé òun pè ọ lọ síbi ẹ̀sìn èló lọ́ọ́ san fún èló lọ ń dá dábàá pé má bá pọ̀ alùpùpù bá tiẹ̀ dá wàsíwàsí àmọ́ èyí tọ́jú kò rí bẹ́ẹ̀ òdodo ló ń pè ọ lọ síbi rẹ̀ sẹ̀sìn òdodo kò sórí rẹ̀ bá torí ẹ̀ lánà ọ̀tẹ́rù bẹ́ẹ̀ kẹsàn-án wọlé ẹ̀nẹ́sẹ̀ẹ́dùnmínà pẹ̀lá nínú òfin alùsùn nànú èèyàn pípọ̀ ìtàn wá jẹ èèyàn ọ̀pọ̀ tó nǹkan àìrí wọn sá bá sọ̀rọ̀ wa náà lá wa إليه لنا أهل السنة والجماعة بل نقذف بالحق على الباطل قلوا يا لداني انت أماسي ونك أما في أدجو أما في أفجاري أما في نيبا جنبا أحفظوا دودو لا في إبا جنبا فإذا هو زاهق فيدمغه يا رامو yóò ṣe bí ọṣẹ ṣe sojú yóò rún wómúwómú yóò parẹ́ ráúráú kéṣe fẹ́ ìdá hùwàzáì yóò di ní tí ò sì máa bẹ́ẹ̀ ni olùwà sọ pé ìbàjẹ́ làáfi làáfi àfọ̀njá rẹ̀ làáfi ta òdodo ń bàn òdodo làáfi ta làáfi àfọ̀njá rẹ̀ ta ìbàjẹ́ ń bàn torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo bó tilẹ̀ wù kó wú ẹnu tó gbogbo bó tilẹ̀ wù kó wú ojú tó gbogbo bó tilẹ̀ wù kó hùkù tó kó hó tẹnu tó níbi èébú ìsọkúsọ àpárá àtẹpè kò ní nǹkan kan ṣe lẹ́gbẹ̀ẹ́ òdodo ìtumọ̀ pé kí ni yàmùyàmù lè ṣe fún rẹlúwẹ́ nù nítorí pé òdodo ìbàjẹ́ ń bà kìí ṣe ìbàjẹ́ ni wọ́n máa fi yin wọ́n máa fi àfọ̀njá rẹ̀ yin òdodo ń bà nítorí pé tí ìbàjẹ́ náà bá tàdí mẹ́yìn tó ló ń lọ ọmọ agbára wa òun náà ṣe ron láfọ̀njá láti fi yin òdodo ń bà òní ò rí pò ń tún kú dànù òní ò torí pò ń rí bi jókòó iná ni màá dìmú ní màlẹ̀ èyí tí mo dìmú ní màlẹ̀ iná ni màá dìmú lókùnkùn ìtumọ̀ òdodo nìyẹn àmọ́ gbàtẹ́ bá ti rí pé ṣekúṣẹyẹ lèèyàn àjàù kò fi ká ẹranko tán kò sì tún jẹ́ tán so àìlè dúró tí òjòjò ní máa sọ wọn di mùnásìkì olú ẹlẹ́dàá fi sọ pé inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun ná ni mùnásìkì ọ wà torí pé òun fẹ́ ṣe bí ó tún fẹ́ ṣe bí láì tẹ́ ń bí láì tẹ́ lọ́wọ́ máa ń di méjèèjì náà ni nítorí pé àṣírí òtún ló sì ń gbà yìí. àwọn olódodo gbọ́ yín mú bó yin gẹ̀ bó gbógi ọrùn bó sì tètè asán lọ́jọ́ lọ́dọ̀ tí wọn. tó àwọn òní nǹkan kan tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ wọ́n á dì í mú torí pé omi omi omi ìbàjẹ́ ẹ̀jẹ̀ ìbàjẹ́ ló ń sàn nínú sàn ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbádùn wọ́n gbádùn ọ̀pọ̀lọpọ̀ múnáfìkì lásán gbáńzá ni wọ́n wọ́n gbádùn bàbá aláwọn ṣẹ̀sìn náà ẹ̀sìn múnáfìkì ni àǹfààní ayé ni wọ́n wá tọ́bàrà àǹfààní ayé ọmọṣẹ́ ọgbọ́n alùsùnà alùsùnà àǹfààní ayé òsì wọ́n di alùbọ́ọ̀tìl alùbọ́ọ̀tìl jíde àṣẹṣà gbogbo ẹ̀ náà láti rí láyé lẹ́nu lọ́lọ́ gbogbo ẹ̀ náà la rí. àmùnáfíkì àdínì àwọn ọkọ̀ lẹ́sìn ṣe tí ń fẹ̀sìn wáyé àwọn ọmọ àmùnáfíkì tí ọ̀gbẹ́sìn yé tọ́gbẹ́ gbẹ̀sìn jẹ́ gbogbo wọn lolúwa ń túfó ká tó di pa láti ń ráṣìírí gẹ́gẹ́ bí àwọn bàbá bàbá Yorùbá wọ́n ní bá àdọ́rùn rí adára fárí ara mi láti ayé ọ̀pọ̀lọpọ̀ munafiki àdínì ni wọn torí ẹ̀yin tẹ nímọ̀ nípa ẹ̀sìn ẹ̀mẹ́tì ọ̀tàn yìí jẹ ipe àwọn ọ̀dọ́ wọn ń ṣe kúrú kẹrẹ lọ́dọ̀ yín ẹ̀ṣẹ́ àwọn là ń tẹ̀lé tún náà àwọn lọ́ọ̀lùsọ ẹ̀mẹ́tì wọn ọ̀tàn yìí jẹ munafiki ọ̀pọ̀lọpọ̀ ọ̀ ń wáyé ni. wọ́n ń wáyé bóyá wọn ò rí yín lò bí ìbàtà ẹsẹ̀ tòtí wọn bá ti wá rí yín lò fún ayé tí wọ́n ń wá lójijì ẹ rí i pé wọ́n pàwọ̀ dàbí ọ̀gà wọ́n di mùnàfìkì sọ irú rẹ̀ gbogbo ọ̀jẹ́ tuntun gbogbo bíkíbi tẹ́ bá ti ráwọn olùmọ̀súnà ẹ ra àwọn ọ̀dọ́ tí wọ́n máa ṣe kúrúkẹrẹ lọ́dọ̀ wọn àwọn tí ń gbẹ́sìn yé wọ́n mọ̀ bú àwọn míì àwọn tí ọ̀làgbọ̀ yé àwa ń tiwa ókè á rí bẹ́ẹ̀ sí lágbọ̀ yé àmì wo ń bọ̀ njẹ́ àmì wo ba dé lábàá rí i pé wọn lágbọ́yé o mùnáfìkì ni wọn mùnáfìkì burúkú ni wọn sẹ́ńtísì ṣe mùnáfìkì wọ́n tẹ́gbẹ́ wọ́n níláárí torí pé ibi tó tó ṣe mùnáfìkì dé bọ́ba tìbí dà lọ sọ́n tó ń dà lọ síbi ndó sí ọ́n bí ó sì ọ́ lọ. bẹ́ẹ̀ni ọ̀dọ̀ wa wa ẹni tó bá fẹ́ kọ́ nípa ẹ̀sìn kọ́ kọ́ nípa ẹ̀sìn àwọn olùmọ̀ ẹ̀sìn ìwọ̀n ìsàn nàbì wọ́n yẹ sì ṣe ìránṣẹ́ Allah àwọn ń ṣàlàyé ẹ̀sìn ẹni ọba lè dáwọ́ pọ̀ pẹ̀lú wọn níbi àti gbé ẹ̀sìn Allah lọ síwájú kó darapọ̀ pẹ̀lú wọn kìí ṣe pé wọ́n ń tajà sáàpì cabin biscuit Nigeria limited làwọn ẹ̀pín eré pẹ̀lú wa eré kíní ń jẹ tẹ́lẹ̀ náà abọ́ gbádùn àwọn tí ò lẹ́sìn ṣe jẹ́ pé ayé ti tẹ̀bà sí wọn wájú eléyìí túmọ̀ sí pé òdodo ó máa ń borí ìbàjẹ́ ní níbikíbi ó sínú ra lẹ̀ tí ìbàjẹ́ wọ̀ láyé tó dodo borí ẹ̀ sọ àdéhùn Allah lélẹ́yìí a rí i pé àwọn Yorùbá náà wọ́n ní tí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ṣoṣo lò títọ́ ọba wọ́n tiẹ̀ ló tún pẹ́ nìsín wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ lódodo ọba tó gbogbo eléyìí òdodo lọ́rọ́ olú ẹlẹ́dàá wa o olùwà a máa fi àfọ̀njẹ́ òdodo a máa fi yín ìbàjẹ́ ń bá yọ̀ọ́ wa ráúráú tí ò ní sí ma bẹ́ẹ̀ ni níbi tí wọ́n bá ti ń sọ òdodo ìbàjẹ́ kì í lè gbé rí à ń sọ̀rọ̀ à ń kílòlò ìbàjẹ́ lọ́pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ òdodo ló ti mú àbúrò ọmọ kílòlò ọ̀sẹ̀sẹ̀ ń kéde ni wọ́n ń kéde ẹ̀wọ̀n ní art lórí kí ni ló irọ́ náà ló bí irọ́ lọ́ba dé torí ẹ̀ lọ ẹlẹ́dàá ni wọ́n lẹ́hu mẹ́fì sẹ́máwá ti wọ́n ọ̀rùn ẹjọ́ yẹ yín o olúwa tá a ní kíkà ẹ̀sìn yìí kìí máa ṣe ẹ̀dá kan bíi tiyín òun la dẹ́dàá lẹ́yìn rẹ̀ gbogbo nǹkan yòókù dídá lọ́dà wọn. torí àwọn ni ẹ máa ronú nípa sẹ́tẹ́lú ń ṣe àdìsí ànábì ẹ má nípa pàápàá olúwa nítorí tẹ̀ ń bá nípa iṣẹ́ tí ń ṣe tẹ́ máa nípa àwọn àròyìn rẹ̀ ìmánìyàn máa lè kú sí. àmọ́ tẹ́ ń nípa pàápàá rẹ̀ sọ torí ìwọ ọmọ wò pé èmi yìí o mi kọ́ ni mo bíra mi o bàbá àtìyá mi ló bí mi bàbá àtìyá mi àwọn náà ní bàbá wọn níyà àwọn bàbá àgbà náà ní bàbá wọn níyà àrí ẹ̀kọ́ ni ẹnìkan ò sí tọ́ka ìjábọ́ bíi mọ́ngò lórí igi wọ́n á pé òkè ọlọ́ọ̀ bọ́ọ̀lù ti bẹ̀rẹ̀ gan a kánà lọ́ọ̀ wà láṣẹ àmà ọlọ́ọ̀ ti wà tí ò sí kankan pẹ̀lú ẹ̀ ẹ dàpọ̀ ọ wà kò sí kankan pẹ̀lú ẹ̀ irú wíwà wo nu lẹ́yìn náà bóòlù ṣe wà táwọn wà torí kò sí ọwà tí ò sí amúniwà àyẹn fáwọn ẹ̀dá yàtọ̀ sádẹ́dà bó wa la dẹ́dà ti ṣe wá bẹ̀rẹ̀ wọ́n ní ìjẹ́ni àkọ́kọ́ rẹ̀ ò ní bẹ̀rẹ̀ má gbé ọpọlọ rẹ lọ bẹ̀rẹ̀ ọ̀dà báwo wá ni ó ṣe ṣẹ́kù lẹ́yìn gbogbo nǹkan tá a sì tún ní kò lópin wọn ní ìjẹ́ ní ìgbẹ̀yìn rẹ̀ ò tún lópin má gbọ́pọlọ rẹ lọ́bẹ̀ tó torí ẹ ọ̀rọ̀ nípa Allah pàápàá rẹ̀ má ronú pa rẹ̀ àmọ́ máa ronú pa àwọn àròyìn rẹ̀ ònlá dẹ́dà ńlọ da gbogbo abẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó dára rẹ̀ bẹ́ẹ̀ ni ajẹ́pò ńlọ yẹ kí n máa ṣe kó máa ń gbọ́ ṣé pé gbogbo ń tá a bá sọ asọ wúyẹwúyẹ àbá apariwo sọ gbogbo ẹ̀ lọ́gbọ́ bẹ́ẹ̀ ni àjẹ́ pé gbogbo ní ọ̀fẹ́ ká pé ẹ̀dá ọ̀run sọrú ẹ̀ wọn ò ní balẹ̀ nù. ṣé pé ó ti fò nǹkan bẹ́ẹ̀ ni etí ń bẹ́ ń gbangba bẹ́ẹ̀ ni àti ètò wa ń kọ̀kọ̀ bẹ́ẹ̀ ni àjẹ́ pé ibi tí ò ti fẹ́ kí n dúró ìníjó rí mi bẹ́ẹ̀ mo rò pé ń yé wa mo sì mọ̀ pé orí mi níbikíbi ìní sábòsìkì ìní wà múnáfìkì ìní ṣèjàmbá ìní ṣẹbọ torí ìní fẹ́ kó rí mi ń bi ọ̀dà. tẹ́ ń bá ronú nípa iṣẹ́ àti ìròyìn tí Allah ìmánìyàn màlẹ́kùn. yàtọ̀ títọ̀ ń bá ronú nípa pàápàá rẹ̀ ó sì máa kó di kèfèrí. olúwa yìí làhùn. man fi samawati wal ard gbogbo abẹ̀mí tí ń bẹ sánmà méjèèje àti ilẹ̀ méjèèje tí olúwa ni nínú àyà mi máa fi samawati má òun kárí gbogbo nǹkan àti ètò onílàákàyè àti ètò onílàákàyè àti ètò ọjàbẹ̀mí àti ètò ọjàbẹ̀mí tọ́jà nǹkan bọ́ọ̀rọ̀ títí gbogbo ẹ̀ tolúwa ni ẹ dákun ṣé ẹ̀yin lè yọra yín kó pé á bí gbogbo nǹkan bá jẹ́ tolúwa bíi tèmi kọ́ ọ ìwọ ta ló wà níwọ̀ ta ló níwọ̀ ta ló níwọ̀ jẹ́mọ́ Allah òun ló níwọ̀ òun ló mú wa máa bẹ àsìkò tó dá fún wa náà là á lò àní tayọ rẹ̀ ó ní òmù wa lọ ìgbà tá sí ń bí lójú àwọn èèyàn bíi tiwa láti sí má. àsọnù lọ́dọ̀ olúwa wa ọmọ wa ọmọ bíi tá a wa, òun yóò tún padà gbé wa dìde lọ́jọ́ ndị kìyàmà òun náà sì ní nǹkan tí ọmọ tún ṣẹlẹ̀ sí wa lẹ́yìn ìgbà bá kú òun bì nínú àwọn sàárè wa. àdára wa ni ìdínú tó ní kálukú òfin lè ṣe ju wípé ó bí bàbá rẹ kọ́ ló ní ọ́ Allah ló ní wọ́n ló ní bàbá rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o tẹ́rú tó lè máa ṣe tó bá wù ọ́ tí ó takò òfin bàbá rẹ lópin ìgbà tó fin bàbá rẹ ọba ti takò Allah tí ó takò tànàdì tó bá jẹ́ bẹ́ẹ̀ ni láàrin wa sí bàbá wa tí èso ló ní wa olúwa lọ́jọ́ ní wa àti bàbá wa báwo wá là wa àti olúwa ẹlẹ́dàá wa tí wọ́n sọ pé tó wù yín mo lè ṣe ẹ má fi Allah kankan dẹ́rù bà mí ah! ìyẹn fẹ́ sórí ibú nìyẹn torí ẹ olóníwá o ẹni tó bá sì wo lówó ẹni àrà tó bá wù ló lè fi ní dá ń lọ sọ pé ẹ má sinmi tá a bá wá láti ṣe nǹkan tó ní ká ṣe ajẹ́pà kọ́lẹ́tà fẹ́tẹ̀ walillahi al-mathalul a'la tolú ẹlẹ́dàá làpèjúwe tó ga jù tó bá lẹ́rú èèyàn bíi tiẹ̀ tá a máa rà tá a máa tà tó bá ti lè pa láṣẹ kó sin kankan ti kò sí tàbí ṣùgbọ́n ike wàá fi ìyà tó fi jẹ́ wàá fi dára sí la wàá fi jófin lọ́nà tó ti pé ẹrú mi kò ní gbọ́ àṣẹ rẹ kọ́ ẹrú nù èèyàn bíi tiẹ̀ pẹ̀lú nǹkan tó lu ẹlẹ́dàá wa fi pa wá láṣẹ táwọn náà bá kọ̀ láti tẹ̀lé tába dá òfin rẹ̀ kọjá sẹ́nu ká lè dá kọjá ká mú jẹ gbé kò lè ṣèṣe kò lè ṣèṣe ẹjá kíyèsí ara wa dáadáa olúwa ṣe àwọn òfin fún wa lóríṣiríṣi ṣe má ṣe a gbọ́dọ̀ kíyèsí àwọn òfin ká máa pa wọ́n má ṣẹ̀sìn má ṣẹ̀sìn a gbọ́dọ̀ mójútẹ́sìn àgbọ̀dọ̀ gbélé ayé wa tẹ̀sìn tẹ̀lé tèmi tẹ̀lé ti ránṣẹ́ mi anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam àgbọ̀dọ̀ fẹlẹ́ ìfẹ́rẹ́ nítorí pé tíyẹn bá ti ṣeré pínrín ọ̀la rẹ ló fi ń ṣeré yẹn oríire rẹ ló fi ń tayò kò ní dáa sẹ́ni tó fẹ́ sóríire kọ́ máa foríire rẹ̀ tayò ó pàtàkì ike ká mójútó eléyìí báyìí olúwa ló ní gbogbo abẹ̀mí gbogbo nílà kàì tí ń bẹ ní sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì tọ́ba ní gbogbo àwọn onílà kàì làwọn aláìní nílà kàì Allah tọrọ dá wọn kan lórí sí méjì àwọn kan ní làákàì wọn á máa ṣe làákàì wọn jẹ abẹ̀mí wọn á máa mí ọdẹ àwọn kan wọn ní wọn àní làákàyè ambọ̀sibọ́sí pápẹ́ wọn ṣe làákàyè wọn ò ṣe làákàyè ó sì dá àwọn kan tó jẹ́ pé wọn kì í ṣe abẹ̀mí wọn kì í mí òun náà ló ní gbogbo wọn olùwà ẹlẹ́dàá wa ló ní wá o wa man indahu la yastakbiruna an ibadatihi olùwà ẹlẹ́dàá àwọn ẹni tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìyẹn àwọn màláìkà wọn kì í ṣe ìgbéraga sí àtijọ́sìn fún Allah àwọn màláìkà ti ń bẹ lọ́dọ̀ Allah. wọn kì í ṣe ìgbéraga láti jọ́sìn fún Allah akramakumullah nínú àwọn èèyàn àtàǹjẹ̀nu láti ráwọn ẹni tí ń ṣe ìgbéraga láti jọ́sìn fún Allah nínú àwọn èèyàn àtàǹjẹ̀nu láti ráwọn eléyìí ẹ̀yin náà rí àwọn ẹni tí ń ṣe ìgbéraga láti jọ́sìn fún Allah wọ́n pọ̀ ju àwọn ẹni tí ò ṣe ìgbéraga lọ nínú àwọn èèyàn òǹkà èèyàn láyé lónìí wọ́n ti lé ní seven billion seven billion mélòó nínú wọn ló ń ṣẹ̀sìn dábàá wuyi yẹn ti ń jẹ́ mùsùlùmí àtẹni ti ń jẹ́ mùsùlùmí gidi àti mùsùlùmí ló kọ lásán àwọn lé wọ́n ti ń súnmọ́ two billion wọ́n ń súnmọ́ two billion tó tó káàkiri pé wọ́n two billion lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó súnmọ́ eight billion ṣé eight billion lọ́pọ̀ jù ní àbí two billion eight billion ẹni tí ò sì ṣe mùsùlùmí wo bí wọ́n ti pọ̀ tó. akramakumullah nínú àwọn mùsùlùmí tá a wí yìí náà èèyàn mélòó ní ṣe islam gidi yàtọ̀ sáwọn bídíà ẹ̀rí pa àwọn tó kéré ẹ̀rí wọn bí ẹ̀wà nínú rẹ̀ tọ́pọ̀ ìrẹsì ló máa ń pọ̀ jù jẹ́yìn bá ń jẹun ní àbẹ́wà ìrẹsì tó bá di pé ẹ̀wà bá já ìrẹsì kò ní lọ gàgàgà lẹ́nu mọ́ ó lè yà yán gbẹ̀ nítorí pé kọ̀nọ́mà ráìsì ló máa ń pọ̀ ju ẹ̀wà lọ gẹ́gẹ́ bá àwọn bàbá ńlá wa ti ṣe máa jẹ láti ìgbà tí wọ́n ti máa jẹ ìrẹsì àtẹ̀wà tọ̀ tó bá ti wá jẹ́ kí ẹ̀wà pọ̀ ju ráìsì lọ wọ́n pè ọwọ́ búrẹ́dì ti kùn nítorí pé ẹ̀wà lásán lọ́fẹ́ jọpọ̀ ń jẹ ìrẹsì kan gbọ̀n sí ni torí ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí wọ́n kéré jọjọ láàrin àwọn kèfèrí ẹni tí wọ́n ń tẹ̀lé islam òdodo gan tó kéré jọjọ láàrin àwọn alágbálúgbú àǹforúkọ lásán jẹ́ mùsùlùmí subhanallah àwọn ẹni tó wá wà lọ́dọ̀ allah ìyẹn àwọn màláíkà wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ òǹkà wọn kọjá tèèyàn ló wọn ayé tó lù wá mà àwọn màláíkà yìí ọ̀sọ́ kan nínú wọn ti ń sá ìgbàgbọ́ gbogbo wọn olùgbàgbọ́ ni wọn ọ̀sọ́ kan nínú wọn ti ń sá ìṣẹ̀sìn olùṣẹ̀sìn ní gbogbo wọn àwọn màláìkà yìí gbogbo wọn pátá ètí ń bẹ lórí rúkú wa ètí ń bẹ lórí ìforíkanlẹ̀ wa tẹ́tẹ́ pé ẹ̀sìn ní gbogbo wọn ṣe ànábì ní apàtẹ sẹ́mà wà hókàlà ha àǹtà ẹ̀ sẹ́mà ó ń gbin kẹ̀kẹ́ ipò ń fẹ́ rọ́dà ànábì lọ́tọ́ sí kó gbin kẹ̀kẹ́ bẹ́ẹ̀ torí kò síbi tá a lè kọ́ ọmọ kan mẹ́rin báyìí bọ̀ nínú sánmà tó wà lófo ọmọ kan mẹ́rin báyìí ibi tá a lè kí bọ̀ ẹ wá yé adúrú àyè tó gbogbo kò síbi tá a lè kí ọwọ́ báyìí bọ̀ nínú sánmà tí ọ̀jọ́ pé màláìka lọ́wọ́ àbẹ̀ ní dúró àbí ní rògbò àbí ní foríkalẹ̀ gbogbo wọn sàfọ̀mọ́ fún Allah tí ọ̀rẹ́ láì ó Allah ó tún sakọ kó palẹ̀ mọ́ ìyá tí ó DHL ló máa bá dé akramakumullah torí ẹ àwọn màlàíkà yìí wọn kì í ṣe gbéraga wọn kì í ṣàgbẹrùgbọn rí sí ìjọsìn fún Allah torí ẹ lan yastankifa al-masihu an yakuna abdan lillahi wa lil malaikati al-muqarrabun anabi isa alayhi salam kò lè ṣe gbéraga sáti jọ́sìn fún Allah àwa awítẹ́ ẹ̀yìn pè lọ́mọ ọlọ́ awítẹ́ ẹ̀ ń pè lọ́lọ́ awítẹ́ ẹni mẹ́ta lọ́kàn ọlọ́ni a ìsọkúsọ ó bu àyà ọ ka màmá ó ọ ó peléke ó fẹ́ mú kí sọmọ ọjà ibi tó burú dé ṣe ìgbéraga láti jọ́sìn fún ọ ní adọlọ ní dọmọ ọlọ ní ò ọlọ láì ṣe rọbọtì ṣé rọbọtì wa lolúwa tó fi di mẹ́ta bí a olúwa ní kọjá sí ìgbéraga ti jọ́sìn fún ọ ti ké ń jọ́sìn fún Allah ọlọ́wà tólúwa fi gbé lọ sí sámà bal rafa'ahu Allahu ilayhi wa ma qataluhu yaqina gbígbé lolúwa gbé lọ sí sámà wọn àpá ní ntọ́ dáhùn náà lò akramakumullah olúwa ni wọ́n máa yẹ sẹ́ńkù kódà àwọn màláìkà tọ́sùmọ́ Allah wọn jẹ́ sí ìgbéraga ti jọ́sìn fún Allah ànínú ọ̀kan fẹ́ sórí ibu sàǹsàn nú àwọn èèyàn ó lẹ́ni kí n ṣe sọ́lá ẹ̀wù tí mo lọ yọ gétọ̀ sẹ́ǹfẹ́ kó ni ìgbéraga ni ẹ̀ ìgbéraga ni ẹ̀ gétọ̀ ọjọ́ gbé gétọ̀ wọ márùn-ún mọ́ ọ̀la nù àkàràmàkọ́mọ́lá orí mi orí mi orí mi gba púpọ̀ gbálẹ̀ gbálẹ̀ forí gbálẹ̀ àà àti ní forí gbálẹ̀ kò sí wàhálà. ẹ̀ ń bá kọ̀ láti gbalẹ̀ mọ́sálásí lọ́wọ́ gbalẹ̀ bòmí. torí ẹ̀ olùwà ẹlẹ́dàá ni wọ́n máa yẹ sẹ́ńkì fàánà ibadatihi wa bẹ́ẹ̀rẹ̀ ẹnikẹ́ni tó bá ti gbéraga sí ìjọsìn fún Allah ìsèyàn ìsànjànù ìsè màláìkà ìsà ìsè ránṣẹ́ kó ṣe gbéraga sí sọ́dọ̀ ṣòro fún mi ilayhi yóò padà kó gbogbo wọn jọ sọ́dọ̀ rẹ̀ oníkálukọ́ wa gbẹ̀sán tó ṣe torí ẹ̀ àwọn ẹni tí ń bẹ lọ́dọ̀ Allah àwọn màláíkà àwọn màláíkà yìí la yastakbiruna an ibadatihi àwọn màláíkà yìí wọn kì í ṣe gbéraga láti jọ́sìn fún Allah wala yastahsirun bẹ́ẹ̀ ni kì í rẹ̀ wọ́n wọ́n kó sọ àwọn. Allahu akbar. ẹnìkan lóní o ti tọ́ máa tọ́tọ́ ọdún báyìí tó ń ti ń ṣe sọ́dá tẹ̀rẹ̀ ń sú òun ẹ̀dá pẹ̀lú bá ní wo tíra dáadáa títí yẹn bá ti sẹ̀sìn jẹ́ àtọ́tọ́ ọdún kò yẹ kó gbà sí mi kò sí sí mi àṣekú náà ni. wà á bákà àtà ẹ̀rú sì ń bá wa pẹ̀lú ọ̀rọ̀ sọ kẹ́ ẹ wípé ó ti sú yín ó sú yín báwo àlìjáná èsú yín àwọ̀ àlìjáná kì lórí ilé wọ̀ orí délé ẹ má ti sọ̀rọ̀ ẹ ẹ túbà lọ sọ́dọ̀ Allah àwọn màláíkà kì í sú wọn kì í rẹ̀ wọn nǹkó ti tó áá ìdáhùnsí látijọ́ yìí tí ò ti yẹ káwa náà di Allah kan ní tí wọ́n máa sì màláíkà ìsọ bẹ́ẹ̀ o àwọn èèyàn ló máa ń wíwèé kúwèé báwọn ó dàbí ẹnìkan tó lọ Mẹ́kà. ọlọmọkà alákọ̀ọ́kọ́ dé wọ́n pè lálàájì wọ́n ti wọ́n ó sì jẹ́ fúlàní nígbà tó tún dé wọ́n tún pè lálàájì wọ́n bá fàbínú yọ ọlọ́làájì bá hajj one plus hajj two anabi ìjọ ó ti yẹ kó wọ́n dà anabi báyìí <laughs> ó wà mà ó rò péré lẹ́sìn wọ́n náà wà ló ti ẹdúró tó o ti ṣe sí ọ̀yẹ́ kó o ti gbà sí kò sí sinmi torí ẹ̀ dì mú ìdí nínú tí wọ́n ti joyè nínú Islam wọ́n yẹ joyè nínú Islam ló lábẹ́ lábẹ́ abúradẹ̀ sí wọ́n yẹ joyè ńbẹ̀. ibo lọ sẹ̀sìn dé tàbí gbọ́dọ̀ fi ọjọ́ yìí wọ́n fẹ́ gẹ̀ẹ́tẹ̀ ibo lọ sẹ̀sìn dé tàbí gbọ́dọ̀ fi ọjọ́ yìí pé a eléyìí ṣe sọ láti tayọ gbogbo ẹni tó ti ṣe sọ láti láyé yìí rí sọ láti tiẹ̀ ló ti dáa jù ẹ̀ lọ sẹ̀tìdé ká ní ọ̀bá máàkì ẹ̀ táwọn atáàdá nǹkan kan mọ̀ yín náà táà mọ bísọ̀ láti ẹ̀dá bí ọ̀dà agbáyìí pé ojú lẹ́nu à ń sọ pé àṣẹkùbọ̀ sàábì àmọ̀ pé àṣẹkùbọ̀ ìbílísù ni o ṣe tọkàntọkàn o ṣe fún ọlọ́ọ̀ ó yẹ kí ara bá jẹ bàbá súnà ó yẹ kí lọ́ọ́ bàjẹ́ wọ́n ti fi yín jó yín rọ̀ wọ́n fẹ́ gbogbo lọ́wọ́ yín wọ́n fẹ́ wọ́n tara wọn dànù nígbà tí ẹ̀yin náà fira yín lẹ̀ wọ́n tẹ̀ yín jẹ lórí rọ́ ó yẹ kíni wọ́n kì í joyè kankan ní Islam ọmọ sẹ́sìn tọkàntọkàn wọ́n máa fún mi rò ìlàlẹ̀ àbúdọ̀lọ́hà mọ̀kànlẹ́sìn ìnàlẹ̀ òdì àpá wọn láti pẹ̀lú kankan bí èsì kan máa jọ́sìn fún Allah olónìkan wọ́n sì máa sàfọ̀ mẹ́sì fún bẹ́ẹ̀ sọ̀bẹ̀ ó yẹ kọ́ ó yẹ kìnnì wọ́n kì í joyè kọ́dà imam tó máa ń ṣe imam kì í so yìí náà ń pè kì í so yìí náà ń pè imam. àbúrò ń pèsè fún fọlá kì í so yìí náà ń tẹ́lẹ̀ ó yẹ bá ọ̀bẹ sì yẹ ọ̀há ló yẹ ó yẹ kí n lọ jẹ irọ́ lásán òkú lẹ́kẹ̀ẹ́ ọrùn pọ̀ jẹ́ imam òkú lẹ́kẹ̀ẹ́ ọwọ́ pọ̀ jẹ́ babaládàá irọ́ lásán. abọ́gbà wàhálà imam ọgbà wàhálà ni ìtumọ̀ rẹ̀ nu ẹ̀sìn rí ọ̀dà oníṣíwájú àwọn èèyàn gàù okó gàù ọ̀dẹ́sìmà oníṣíwájú àwọn èèyàn okó gàù àgbà ọ̀máké okó gàù ṣé ìwọ náà láti gbogbo àwọn eléyìí wá èèyàn náà ẹni fi wájú ó ṣe o àwọn èèyàn púpọ̀ yà tètè máa bọ́rí pé yàrá gbàdá àwọn ọmọ ní o <laughs> wọ́n fi wálé kí odò lágbà lọ́nà bá àmọ́ ní. bẹ́ẹ̀ni torí àwọn ìjòyè kankan nù ìlà ọmọ tẹ̀sìn títí tó ńgbà tó lùwà bá ti sọ fọ́gà wa pé wà á bọ̀dọ̀ rabbaka àti àyẹ̀kẹ̀lẹ̀ yàkìyì máa sin olúwa rẹ títí tí kò fi dé ló yẹ tó fẹ́ jẹ́ ó yẹ rọ́ọ̀. bàtọ̀lẹ̀ làájẹ̀b tábà ti máa ń tọ́fà àbúrò máa ń ṣe yá ebó wọlé fẹ́ máa pa ńgbà wọn afẹ́ nìkan jẹ́ kíníkà fi jẹ́ kíníkà ẹ̀mú àwọn ọlẹ́ máa gbowó lọ́dọ̀ owó náà lẹ́ fẹ́ fi pa owó òranù bẹ́ẹ̀ bá kó ẹ kó lọ sàájú. tọ́ olùwẹ̀lẹ́dàá wa ni àwọn ẹni tí ń bẹ lọ́dọ̀ Allah wọn kì í ṣe ìgbéraga o ṣe ìjọsìn fún Allah wọn kì í sì sọ pé ìtàwọn ṣe ti sọ àwọn. يسبحون الليل والنهار لا يفترون àwọn màláíkà àti òru wọn àti ọ̀sán wọn ni wọ́n fi máa ń ṣe àfọ̀mọ́ fún allah wọn yìí sinmi allahu akbar kíkẹ́ ẹ jẹ́ ká sinmi ká fi tún lọ tún agbára yàn lọ́tún ká tún lọ mú agbára wá ká tún fi lè múra sí kálá gbogbo òru gbogbo ọ̀sán ni màláìka fi ń ṣe àfọ̀mọ́ fún Allah wọ́n yìí sinmi. Allahu akbar torí ẹ̀ ẹ̀yin ọmọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam irú ẹ̀kọ́ tẹ̀sìn Islam fẹ́ ká kọ́ ni látàrí Ramadan wọ́n fẹ́ káwa náà ṣe sẹ̀mí màláìkìyà irú sẹ̀mí táwọn màláìka tó jẹ́ pé a máa sọ̀rọ̀ rere lẹ́nu àwọn náà máa fún Allah ẹni tí ń kí al ẹni tí ń ṣe tasbihat ẹni tí ń ṣe adkar ẹni tí ń ṣe nawafil ẹni tí ń ṣe rere fọmọlàkejì ẹni tí ń ran àwọn èèyàn lọ́wọ́ lọ́nà tí ó fi jẹ́ pé ajìnà púpọ̀ sẹ́sẹ̀ apọ̀ ní dáadáa ṣíṣe nítorí kí ládàá owó lè ba àrú gọ́gọ́ tó bá di lọ́la gbẹ̀ǹdàkìyàmù ẹ dákun ẹ ti ká sàmúlò àsìkò ọlọ́lá ńlá eléyìí tá a wà nínú rẹ̀ yìí Al-Imam Shawkani rahimahullah ó sọ̀rọ̀ kan nínú tírà rẹ̀ nailul awtat ó ní tí ò bá jẹ́ ramadan gbogbo ọjọ́ ayé yàtọ̀ sí ramadan kò lè dípò ọjọ́ kan nínú òdodo ni gbogbo ọjọ́ ayé yòókù kò lè dípò ramadan sórí ẹjẹ àsàmúlò àsìkò yìí kámẹ́ sàmúlò rẹ̀ fún oorun lásán oorun nínú ramadan títà ló máa ń tẹ̀yìn ajẹ́ o fà lọ ni kò ní débi oní ọmọ fàyàn ni kò ní fàyàn débi téèyàn ó ti tají ni ọmọ àwòkọ́ rẹ ra ni ọmọ kára ni ọmọ ṣèṣe pé onìkan ló ń ṣàì jẹ ló ń ṣàì mu ìwọ nìkan kọ́ gbogbo èèyàn náà ní sẹ́sì àmọ́ àbùkátà ká máa pa láriwo ká máa wí lọ́rọ̀ pé á tọ́mọ para ń kán yẹn tọ́mọ pé ara ti lè máa kọ́ ara ti lè máa kọ́ ìwọ́tọ̀ ń sẹ́sì tọ́fẹ́ gbalada ṣẹjá sí dáadáa téèyàn bá kùnà láti ṣe dáadáa lásìkò ọlọ́lá ńlá báyìí gbàwó lọ́fẹ́ tó ṣe gbàwó ló tó fẹ́ ṣe ó ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé báyà wọ́n bí wọ́n mùsùlùmí àmọ́ wọ́n ní mùsùlùmí tó máa ń sojú ṣe kí rọmọdọ́nà ó tó dé ṣùgbọ́n ìṣe rọmọdọ́nà tó dé yìí àwọn náà ti darapọ̀ mọ́ wa àwọn náà ti ń sẹ́sì à ń bẹ ọwọ́ wọ́n jẹ́ni tó tẹ̀síwájú pẹ̀lú ẹ̀sìn yìí kó o mọ̀sí torí pé Ramadan bá wa lọ wọ́n pẹ̀sì yẹn tì nítorí pé ń bá ṣe bẹ́ẹ̀ kò sẹ́nìkan bí ìbá sórí ara rẹ̀ ẹ̀yin ẹ̀ ti yẹ̀yẹ́ o ẹ̀ sì mọ̀sí wọn dá para kí ló pé yín wá ẹ̀ ṣe bẹ́ẹ̀ ti lọ́ọ̀nì ẹ máa bá wọn ládùá kọjá pé pẹ̀lú Ramadan yìí wọ́n ti di àtúnbí wọ́n ti mùsùlùmí tuntun kí ọmọ ṣẹ̀sìn láéláé títí dọjọ́ ku rẹ̀ abẹ Allah kó sì rọrùn fún wọn bẹ́ẹ̀ àwọn náà tá à ń kẹsì tá a fi ṣeré abẹ Allah kọdàkùn kó tún wa ṣe jálẹ̀ kọmọkọ àdàtà ìdá abẹ Allah kó sì ẹ̀sìn wa látẹ̀wọ́gbà kọmọkọ ti sì wa lọ́wọ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك